nígbà tó jẹ́ pé béèrè bá dé náà bó bá ṣe pọ̀ sínú àwọn òṣìṣẹ́ kíní wọ́n sì jẹ́ ẹ̀wù ṣẹ̀rẹ́ ṣìlá ẹwà ní káyọ ṣẹ̀rí àkó nínú ìgbáyí yọ ṣẹ̀rí àkó nínú mà àkó nínú òfin ìlú wàhálà jama ma yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin àyẹ̀kú na nasibu kullu wahidi minhum min arubi gbogbo níta máa wá fún ẹnìkọ̀ọ̀kan pé ni ó jẹ pé nìkan máa sọ pé iye báyìí lòun gbà owó òwò la fẹ́ ṣe àti màbá jèrè bá ní jẹ èrè kí wo ti wá sọ pé 1.5 lẹ́ẹ̀mà fẹ́mi lóṣooṣù o àwọn ni ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ nígbà àbá ṣe ni pé ẹjẹ́ a máa fẹ́yìn tẹ́ ní 5 million yìí ká máa fún yín ní 50% sọ gẹ́gẹ́ bí owó tí yín tọ́pọ̀ jù àwa percentage tí ó kù 10 kálukú percentage rẹ̀ kí sí pé èrè ó dẹ́nsì ẹni tó ní wá mílíọ̀n máa pé dèdè ta fún 5 mílíọ̀n lòun ó ṣe kí ni lòun ó gbà kálukọ́ máa yẹ percentage rẹ̀ àwọn olùfà wa wọ́n ní bí ẹlẹ́ẹ̀kẹ́ àrùn antakuna lè kàsára bí asàbẹ̀rẹ̀ àsìlmáà mo ti sọ lẹ́ẹ̀kan bí òfò bá dé bó ṣe pọ̀ sí náà ní ẹni ní 60,000 lápẹjúwe ọyẹ nínú owó tọ́ ayọ̀ 15,000 nínú owó tiẹ̀ ọyẹ àbí torí òun ní sixty thousand ẹni ló ní thirty thousand ayọ̀ bíi seven five ẹni ní ten thousand ayọ̀ bíi two five ń tiẹ̀ ẹ̀hẹ̀ tó dábàá dá pín òfò yẹn bákan náà wàhálà ó ṣe kí ni wàhálà ó dé bá àwọn kéékèèké bófin wa ṣe gbé kalẹ̀ nu ṣẹ́ríkà nìyẹn nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí ṣẹ́ríkàtul ujú alákọ̀ọ́kọ́ nu ṣẹ́ríkàtul askhas ẹlẹ́ẹ̀kejì ní ṣẹ́ríkàtò òjú ṣẹ́ríkàtò òjú òun náà ni pé èyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ a máa ṣòwò pẹ̀lú ká máa dáwó síbì kan àwọn méjì á dáwó jọ ṣe owó tá a wá dájọ yìí wàlákin àdà an yẹ̀sítẹ́rì àbàdọ́ ìyàbìdẹ́yìn ọ̀yàbí ọ̀hùnmá wàrẹ́bọ̀hó bẹ́yìn náà hùnmá wọ́n ní ṣẹ́ríkàtò òjú ìyẹn kò sówó lọ́wọ́ àwa méjèèjì kò sówó lọ́wọ́ wa walakin ala an yashtariya bada'iya bid-din á lọ lè gba ọjà láwìn èmi àtàfà kọ́sùn abalọ bí wọ́n ti ń já fúláwà a ní ẹ̀dá kùn ìsànú afẹ́sọ̀wò a lówó àmẹ́ fún wa ní fúláwà mọ́tò kan àwájọ lẹ̀ lẹ́ta àwa méjèèjì láàjọ pín owó bákan náà nítorí kò sẹ́ni tó kówó lẹ̀ nínú àwa méjèèjì sharikatul ujun sharikatul abdan òun náà ní pé an yẹ sharikal isnan fa aksar fima ya asulani min kasbi ببدنيهما دون أن يكون لهما رأس مال ẹlẹ́ẹ̀kẹta nínú ṣẹ́ríkà ìjọsọ papọ̀ ṣẹ́rí àwọn méjèèjì wọn lówó wọn sì níbi tí wọ́n ti máa gọjà àmọ́ wọ́n lè fara ṣiṣẹ́ tó wù fi jáde wọ́n jọ ń roko wọ́n jọ ń gbẹ́lẹ̀ wọ́n jọ ń gbẹ́ kànga àwọn tàwí yìí wọ́n jọ ń roko nìkan wọ́n jọ ń faṣọ àwọn èèyàn ládùúgbò sẹ́wọ̀n pé wọ́n tówó sẹ́wọ̀n pé àwọn ènìyàn ó fún wọn lówó àbí wọn ní fún wọn

kọ̀rọ̀rùn bẹ́ o ọ̀dà 60 40 40 60 àwọn afáàní kò burú tẹnu wọn bá ti kò ní eré rẹ̀ ṣẹ́ríkàtùlẹ̀ mọ̀dọ́rabà mọ̀dọ́rabà yìí ó náà ní pé kẹ́nìkan lówó kẹ́nìkan mọ́ni kẹ́nìkan máa sùn oyé sleeping partner òun sùn òun gbé owó kalẹ̀ pé 10 million ní fẹ́nìkan tó jẹ́ pé òun ò ní kankan àwọn làwọn méjèèjì ọjọ́ máa pín èrè ni fẹ́rẹ́ni tí ń ṣiṣẹ́ òun ti ní pàṣẹ́ntéèjì tí ó gbà ẹni tó lówó náà tóun súnlé owó rẹ̀ ní ṣiṣẹ́ òun náà ní pàṣẹ́ntéèjì tí yọ gbà torí oògùn ló ṣe kó tó rí owó yẹn títọ́ wọn bá ti rówó kò ṣiṣẹ́ kọ̀ wá ní sọ pé iye báyìí ló wọ́n máa gbà lérí ten million yẹn ó wá mílíọ̀n lóṣooṣù ní owó bá ti sọ bẹ́ẹ̀ aráàmù lọ́fẹ́ jẹ yẹn torí pé òwò tá a fẹ́ ṣe àti mọ̀ bí ó bí tó wá mílíọ̀n tó fẹ́ gbà yẹn àbí kò ní tó bẹ́ẹ̀ wọ́n gbé lérí pàṣẹ́ntéèjì ni tábà ti tajà lóṣù àrí one million èmi sixty wọ forty àbí wọ sixty èmi forty síbí wọ́n lọ sí wàhálà sixty èmi tí mo sùn forty percent àwọn fáà ní bí wọ́n bá ti di ọ̀fẹ́ nu kò ní eré rẹ̀ ni àmọ́ tí òfò bá fẹ́ dé bá owó ọyọ́jà dànù bàbá tó lówó ní òfò sí o bàbá tó lówó ní kíni nílò fóṣe wọ́n ma kàsára tìlmọ́lẹ̀ fàyà áyìdàtún alára tìlmọ́lẹ̀ wọ́n la yàtàhámàlù alìhámìlú mínà lè kàsára ti ṣe àti ẹni tálíkà tí ó ní kankan lọ́wọ́ tí wọ́n wọ́n kàn fi sí di kọ́ máa ta samanti ni mọ́tò bá dànù bàbá tó gbó kalẹ̀ ní òfúsẹ̀ tọ́bájẹ́bù náà ní bá ń ṣe nǹkan rẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ náà jọ́gbà fún ọlọ́run pé kádàrà ilẹ̀ àbí ọkọ̀ wọmi àbí mọ́tò dànù àmọ́ tó jẹ́ pé arákùnrin yẹn òun náà rẹ̀ kó sí bírèkì tí bírèkì mọ́tò ti fẹ́lì òun ló lè kó ọjà sínú òjò lọ́wọ́ kíá lẹ́sìn kẹ́lẹ́fínẹ̀sì wá ṣe àbí tó fi wá bá ọjà jẹ́ wọ́n ní èrè tó yẹ kó jẹ òun ni wọ́n fi di kẹ́lẹ́fínẹ̀sì rẹ̀ tó ṣe yẹn kò ní gba kankan mọ́ tó bá jẹ́ pé owó yìí ó ju èrè lọ bóyá bí 100,000 wọ́n fún ó sì ẹ̀kan jẹ 1 million ẹ̀yàn màyà mi owó rẹ̀ igan ọ̀ká nǹkan kan nínú tí wọ́n ní bàbá olówó fara máa èyí ó kù pé tó àdáwò ní lóde yẹn ẹ̀yọ́ miami ṣẹ́ríkàtò sáàníyà ẹ̀rí kọ́mpìnì ẹlẹ́ẹ̀kejì ohun ẹ̀ní ríra yín ọkàn máa mọ̀ pé ẹ̀yin nǹkan ẹ wà ní kọ́mpìnì kan ẹ̀yin jọ ń ṣòwò ẹ̀ẹ́jọ́ ń tajà ẹ̀ẹ́jọ́ ń rajà ẹ̀sì ríra yín rí òní ṣẹ́ríkàtò àmúwálì owó yín ni wọ́n máa ṣiṣẹ́ oníkéyàn ra chair sí àwọn kọ́mpìnì tí wọ́n ń ta nǹkan tó dáa owó yẹn wọn ṣiṣẹ́ ẹ̀sìn ara yín rí kọ́lẹ̀ lè pàdé yẹn ara yín lójú ọ̀nà tẹ́ẹ̀mà pé ẹ̀jọ́ ń sòwò ẹ̀mí wọ́n lé lẹ́yìn náà ẹ̀sìn wọ̀ síkínní ẹ̀sìn wọ̀ tako àmọ́ ẹ pín owó lérí iṣẹ́ ẹ̀tí ẹnì kọ̀ọ̀kan bá síkínní tọ́bárà òní wọ́n ń pè ní ṣẹ́ríkátú oy al-amuwal ẹni bára bóyá tẹ́tẹ́ ni wọ́n ta iṣẹ́ àkọ́kan àbí tọ́ wọ́n ṣe ra one thousand ìjọ wọn fẹ́ fún lérí èrè one thousand wọ́n fún ẹni bá ṣe ra ní two hundred ìjọ wọn fẹ́ fún lérí èrè two hundred wọ́n ṣe kí ni ni wọ́n fún gbogbo àwọn kan táwọn òyìnbó gbé wá sílùú yìí ó ti wà nú ẹ̀sìn wa láti bí 1437 years ago táwọn òyìnbó sí àwọn fi ń kó wa lọ́bẹ̀ yìí tó tún wá lú àwọn kan míì ma táà ní ma pé haramu ni táà ma wá jẹjẹ kújẹ ẹyọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí alibẹ́ obi taxi nínú àwọn owó o ní installment nǹkan tí yàrá ọ̀rá ni o ọwá ta fún ẹnìkan ipe ọgbà agbọ́ fẹ́ tà ní ìsìnlápẹ̀jú ẹjá mú kẹ̀kẹ́ náà fẹ́ fún wa wọ́n tà ní 300,000 ọwá fẹ́ gbé fẹ́nìkan ní installment ipe kó náà máa ń sanwó rẹ̀ díẹ̀díẹ̀ tọ́gbọ́ fẹ́ tà ní ìsìn ó lè tájú 350 kí mọ́ ní wọ́n rà bí ó lè tájú 400 lọ àbí ìbájẹ́ 50,000 lérí kẹ̀kẹ́ kan nígbà mẹ́ga 20,000 kan ẹ̀hẹ̀n 20,000 àmọ́ ọ̀fẹ́ gbé fóòtọ̀ pé kọ́ máa sanwó rẹ̀ lọ́dún tí ń bọ̀ torí kọ̀ lágbára àti ra àmọ́ o oye 450 ló ṣe kí ni lọ́gbà ọ̀rọ̀ yẹn àwọn afá mọ́ra wọn lọ́wọ́ gan lágbàláyé nítorí pé owó rẹ̀ ti lé nítorí pé kò ní san nísìn yọ́ máa san díẹ̀díẹ̀ àwọn alifáwà ní kọ̀dàrú rárá ó ní májẹ̀mú àlìbẹ́yàwó bí tẹ̀kṣìtì jáì ọ̀tọ̀ nínú ẹ̀sìn wa kátàrú ọjà bẹ́ẹ̀ bí ṣòrúùt pẹ̀lú àwọn ọmọjẹ ẹ̀rí tí wọ́n mọ́ ni pé wà á hàlàlá olùbẹ́ àwọ̀ àràmà rìbá ọlọ́wọ́n bá ṣe kátà kárà ní ẹ̀tọ́ ọwá ṣe kájẹ owó rìbá ní èèwọ̀ owó kọ́tà kẹ̀kẹ́ náà fẹ́ bí ló ṣe kíní ìlọ́tà tó bá jẹ́ pé owó ló bá gbélé lọ́wọ́ pé ọyá three fifty ní o four fifty ní mo fẹ́ ṣe kíní ẹ ni mo fẹ́ gbà Oye lẹ́yìn ọdún kan owó ìlénu ó fowó ó fi pawó àmọ́ lọ lè rajà ọ wá ta ọjà yẹn fún ọ èyí tí ó fi ta lówó tó lẹ́sì díẹ̀ ọ wá fowó díẹ̀ lé kó lè máa san díẹ̀ díẹ̀ fásitì tó gùn tó fún ọ kó lè bá rọ ọ wọn ní ọjà títà ni kìí ṣe àìnù rìbá àmọ́ ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ ń yẹ kún náà sámọ̀nà màálùmá iye tí ọgbà lọ́wọ́ ẹjọ́ máa kìí sí bóyá máa gún lọ ọjọ́ máa dá tẹ́tẹ̀ta sàn lọ́sọ̀ọ̀sẹ̀ níjọ́ bá pé ìmọ̀ sọ fún ah, ah, ọ máa sọ fún mi kẹ̀ ti tí ó pé àwọn àfáàní a ma iye tí a san ẹlẹ́ẹ̀kejì àǹtakùn náà sílẹ̀ àtùmọ̀mọ̀ lókàtà ìndọ̀ ẹni tí ó sì gbé kẹ̀kẹ́ yìí fún kọ́ má jẹ́ pé òun kò ní ọkàn ní owó lágége lọ́dọ̀ ọ̀rẹ́ wa kan gbogbo kẹ̀kẹ́ 350 fún ọmọ òun wá lọ lè san 350 ní lágége ní wọ́n retí èrè ní eré bàbá tó gbé kẹ̀kẹ́ sóun lónìí òun kọ́ lọ́jà ọdọ́gbọ́n oyé kò fi gba ọmọ yẹ́ ẹlẹ́ẹ̀kẹta aláyẹ̀ sẹ́rẹ̀tọ̀lẹ̀bá òun ziyadatan ìdá ta àkàrà dáfọ́ kò gbọ́dọ̀ fi ṣe májẹ̀mú wípé sórí ọmọ tán 10,000 ní ọ̀sọ̀ọ̀sẹ̀ sórí tó bá ti mú 10,000 wáyé lẹ́ẹ̀mejì oyé twenty thousand ó gun owó four fifty lálásà ó di four four seventy nù kò gbọ́dọ̀ fún ní májẹ̀mú kankan ipe tí kò bá mú owó wá lásìkò owó lè tí kò bá mú owó lásìkò ẹ mọ̀ lẹ́ra yín kánà ni tí dẹ́fì rí owó gbà pé kì í ṣe kí wọ́n wá fi owó lé bí ọjọ́ bá ṣe ń lọ sí nítorí pé ìnira wọn máa ṣe kíni yọ́ máa bá ẹlẹ́ẹ̀kẹrin alátẹ̀kùn náà ziyada tún mọ̀dẹ́rà èyí tó fi lè yí kọ́mọ̀ nílà ọ̀rà kẹ̀kẹ́ 350 oníkọ́lé san 750 àbà àbà àbà àbà oníkọ́ 700 àbà ìgbà tí ó fi san 500 kẹ̀kẹ́ ó ti di jàlá jàlá ó sì tún jẹ gbèsè 250 sí ọrùn kẹ̀kẹ́ ó sì wúlò fún ma òní ilé mọ́kálíkì ọ̀la ilé fanabita àwọn àlùfáà ni wọ́n tọ̀ wọ́n ràn lọ́wọ́ ó kó bá ní ẹni bá ń kó bá yẹn ní ìsìláàmù ẹlẹ́sẹ̀ ṣẹ̀rẹ̀ àwọn ìtafẹ́ ká ìdí yẹn bá lóun fi ń sòwò àwọn àlùfáà ní kéèyàn sọ fún pé kó lè wáṣẹ́ mi ṣe ayé rẹ̀ ìnira ó mú láyé ìnira ó mú lọ́rùn ọlọ́run bá ní ẹ má gbára yín ọwá ní ìwọ̀n yá àwọn èèyàn lówó èlé pé iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn àlùfáà ní ah, ìwọ àwọn kèfèrí maka ní zalika bí annahu qalu innamal bai'u mithlu riba àwọn kèfèrí maka wọ́n ni rànábì wọ́n sọ̀rọ̀ owó èlé ma sórí kátajà kárajà òun àti owó èlé bákan náà méjèèjì wa ahalla Allahu al 275 ká máa fi owó èlé ṣòwò wípé òwò táwọn ń ṣe nìyẹn a máa yáyàn a máa ń gbá ni ẹni bá lè jọyìn wọn àdánwò ọba wọ̀nyí lẹ́mú tẹ̀fọ́ àlù ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ̀ bá fi owó èlé lẹ̀ kẹ́ máa gbà àbí kẹ́ máa yáyàn fáàzà náà bí hàrìbì mí nàlá ẹ máa palẹ̀ mú ogun látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa ogun ń jáfọ́ ogun àwọn tí wọ́n ń ṣe owó èlé kò sọ́gbọ́n tó fẹ́ dá ọ̀rọ̀ tọ́lọ́run sọ yóò ṣe mọ́la àfi tó bá túbá kú lókun tó fi jẹ́ pé ara ọ̀gbọ́dọ̀ ni ó mọ̀ kan lọ́lẹ̀ gba owó nàpó àbí

ọmọ ya máa bẹ̀ lọ́n kọ́lọ́n kan lábàáyọ̀ bọ́ bá níṣòro kan tẹ́lẹ̀ tó bá fi lọ́lẹ̀ yáwó èlé ìṣòro rẹ̀ ti di dọ́bù ọmọ ibà yìí kọ́lọ́mọ́sà ìsànú wa àdìbẹ́ ọ̀dẹ̀ mẹ́sì kéèyàn máa ta tẹ́tẹ́ kó ní ìlòwò tó ń ṣe odòkólẹ̀ káwọn mẹ́wàá dáwó kẹ́nìkan kó lọ àdàpé ó lè ní àdàpé ó lè ní ọlọ́run òfin òwò síbẹ̀ ó ní innamal khamru wal maisiru ọtí àti tẹ́tẹ́ nígbà tí ó parí ara yẹn ó ní fájítẹ́nìbó ó ní ríjísọ́mẹ́nà àmàlẹ̀ ṣẹ̀tọ́ iṣẹ́ ìṣùlẹ̀ ń ṣe ẹ̀yìn àti ìṣùlẹ̀ jọ múlẹ̀ lẹ́jọ́ ṣòwò fọ̀dìtẹ̀nibú rẹ̀ jìnà sí tẹ́tẹ́ la'allakum tuflihun kẹ́lí jèrè ayàtọ̀ bẹ́ẹ̀ bá tí wọ́n ta tẹ́tẹ́ kò ní sèrè láyé fún yín kò ní sèrè lọ arákùnrin kan wá bá mi tó bá ti rí mi tí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ kírọ́ṣì ọ̀dọ́ rẹ̀ yóò wá gbé orí sábẹ́ abẹ́ káńtà rẹ̀ tí bá lọ tán yóò wá gbé padà sókè torí ó ti wájú mà dáadáa rí níjọ́ kan lọ́ba bàbá lónìí máa ó ní tí ń sọ ọ́nà kútúbà ó ló báyìí bóun ṣe jòkólẹ̀ gbèsè tí ń bẹ lọ́rùn wọn báyìí tí wọ́n bá sọ yóò lágbà ẹlẹ́ẹ̀kejì nǹkan wà lè nínú ilé ó lè ń ta ọlọ́mọsá ìsànú wa tẹ́tẹ́ kìí sí owó ẹlẹ́ẹ̀kẹta alẹ́bẹ̀ wọ ṣẹ́ra lè má tẹ̀lé sáàmù sọ̀lá tó jùmọ̀ ẹni tí jùmọ̀ dọ̀rọ̀ yàn lérí ẹ̀ kí wọ́n máa wá pé òun ẹlẹ́ẹ̀kejì Allahu akbar Allahu akbar kọ́ máa obìnrin baa àìdọ̀ gan jímẹ̀ sọ̀rọ̀ yàn lérí ẹni tí ń sèrìn àjò lọ́kùnrin lóbìnrin jímẹ̀ sọ̀rọ̀ yàn lérí ọmọ kéékèèké jímẹ̀ sọ̀rọ̀ yàn lérí àwọn eléyìí lè máa tajà kan máa rajà ẹni tí ó lọ lè rajà àti tí ó lè tajà tó bá jẹ́ ẹni tí jímẹ̀ sọ̀rọ̀ yàn lérí gẹ́gẹ́ bí ọkùnrin tó ti bàlágà tí ń bá rajà lásìkò yẹn iṣẹ́ tí ń yẹn wọ́n ní iṣẹ́ ọlọ́run ní yáyọ̀ lẹ́sìn àmọ́nu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdá náà ti yàdì sọ́lá àti mìíràn mìíràn jùmọ̀ tí wọ́n bá pè ní ọjọ́ jimá. fasa'u ila zikrillah ẹ máa tara sàtàkẹ́ ẹ máa lọ lè gbọ́ kútùbà wàzárù lè bẹ́ẹ̀ gbogbo tẹ́ǹtà tẹ́ǹra ẹ̀pátì Allahu akbar Allahu akbar ó ti sọ́ọ̀bù rẹ̀ jama ẹbẹ̀ lọ́mọ́ka jama Allahu akbar ó ti sọ́ọ̀bù ẹni tí ń pè ọ́ ní jama òun náà ni ó fún lásìkò òun ó fàlùbáríkà sọ́jà ẹ̀ obìnrin yóò kírun lé lásìkò tí wọ́n bá ti pẹ̀rún irun irun ọ̀ranyà àti irun jọjímà yóò ké zúrì rẹ̀ létí ọba lọ́jímà lásìkò tí wọ́n bá ti pẹ̀rún irun jọjímà èèwọ̀ ni kéèyàn máa tajà kọ́ máa rajà pẹ̀lú àyà àtàkà yìí Quran sixty two àyà nine zalikum khairun lakum in kuntum ta'lamun ọlọ́run bá ní eléyìí lórí wà bẹ̀ fún yín tẹ́ ẹ bá lọ lè mọ́ ni ẹ mọ̀ pé kẹ́lẹ́ gbọ́ kútúbà yẹn sáfà níbi ọjà tí ẹ ń tà lọ ẹ bá fẹ́ rí mílíọ̀nù sí mẹ́ lẹ́ni mùsùlùmí ọlọ́kọ̀ọ́sánú wa àní dáhùn àwọn olùfà ní kọ́dà ìntẹ̀yàn ń tà lásìkò oorun tó dìyàn lọ́wọ́ láti má wọ́n ní iṣẹ́ yẹn náà rọ̀mù tọ́lọ́lọ́ ní àwọn ẹni rẹ̀ kan wọ́n ma gbórúkọ ọlọ́run bá tóbi láwọn mọ́ṣáláṣí ọlọ́run wa ní rìjálù àwọn èèyàn pàtàkì láàrin yìí ọkùnrin wa tóbìnrin wa la tulhihim tijaratun wala owó tí wọ́n ti yàn ò ní dí wọn lọ́wọ́ láti má kírun lásìkò iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn tí wọ́n fẹ́ rówó ń bẹ̀ kò ní dí wọn lọ́wọ́ láti má lásìkò Quran 24 ayah 26 to 28 kalọ̀lẹ̀ ìka lẹ́yìn náà inú àwọn owó tí ọ̀dá bẹ́ẹ̀ ọmọ ìṣàánú bíi alàlùmọ́ àṣìyà gbogbo ń ta máa tà tọ́jẹ́ pé àwọn èèyàn wọ́n ń lò ó fẹ́ṣẹ̀ nǹkan yẹn lè jẹ́ halal nígbà mi ẹ wo grape lápẹ̀júwe inab wọ́n máa fi ń ṣe ọtí ọtí tó nípa kéèyàn ta grape halal ni kìí ṣe haram àmọ́ ọ̀wá ń supply àwọn ilé ọtí tí wọ́n fi ń po ọtí wọ́n ní grape tó ń ta ni ó ti kó ní halal ó ti di haram nínú táwọn afá tó kà bẹ́ẹ̀ òun rọ́jú alábẹ́ àkèhì kọ́mọ ìyá rẹ̀ kọ́mọ arajà lọ́wọ́ kí wọ́n náà wá máa lọ lè ná ọjà tí ń ná kọ́ wa sọ fún ẹni tí ń tajà pé ẹ̀dá ẹwà ẹ̀dá 10000 thousand padà fún yín ìrajà yẹn ní twelve anábì ni onítọ̀hún kò lè dá fún láàyè ẹ̀bẹ̀ anábì ni èyíkéyìí inú yín láàyè ẹ̀bẹ̀ rọ́jùlọ alábẹ́ àkè má ṣe rú ẹ̀wọ̀n torí inú rẹ̀ ọbàjẹ́ tọ́wọ́n ní ẹ̀ bọ́dà ọjà tó ń tọ̀hún bá máa ṣe yóò fojú rẹ wo ẹni tọ́ra nǹkan ẹ máa dá wàtálẹ̀ lé nílẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ kí ẹni tí ọ̀tajà bá a sọ ibò oye ẹnìkan ọ̀tajà ní bóyá bíi one thousand naira ó ti rà ẹni tí ń lọ bàbá yẹn wá pé padà pé wá ó ti rọ́ọ̀rẹ̀ kan tí ń bọ̀ tó wọ́n bẹ ní ọwẹ́ bóyá òun gbé káwa lọ́ba ni wá ní ìta one thousand mọ́ lọ torí ó ti rí kà tí wọ́n tí wọ́n pàkì tó ń wá dúró báyìí oníkàwà wọlé ọwá san one thousand two ọwá gbé ọjà lọ ah, ànábì ní kò ní dáfọ́ntọ̀ tí tó ń ṣe ní ojú tó wá kọ́ fi wọ́ lásán ó lè jẹ́ pé ojú tó máa rán láyé rẹ̀ tí ìjáde láyé nù àlàyé àlẹ́bẹ́ ọ̀bì tàtọ́fò kéèyàn máa ta ọjà nǹkan wíwọ̀n kéèyàn máa wá máa jìn àgò lọ́ndì ó mọ̀ kàn wá bá mi jọ ni ó ní kí n bá wọn kìlọ̀ fún ọ̀kan náà àwọn obìnrin náà ni mùsùlùmí lòun náà ó ní jìdíkà rẹ̀ ó dínkù á ah, mo ní ọ̀dà ó ní báwọn yẹn ṣe ń ta aládùúgbò náà nìyẹn wọ́n ní abájọ tẹ́ fi tà bẹ́ẹ̀ ni kó lọ bí òkú ẹ máa rọ́nà àrámù ìbò náà sí jama inú àrámù náà ni aláwọ̀ bá sì ṣépè lẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ ọ̀rá ráìsì ọwà ju kìnnì kan sínú ẹ̀ ọwà ju ojú ojú ojú díẹ̀ ọwà gbé fáwọn èèyàn lápò tó pé kò sí pé ọwọ́ àgbájọ gbàtẹ́ ìgbà bíi àpò mẹ́ẹ̀ẹ́dógún jọ ìdajì àpò kan yọ àbí ó tún wá ta yìí ní five thousand ọwọ́ jẹ́ ọ̀rọ̀ ni wà èlò lílímọ́tò fífín ọlọ́run bá ní àyè kan bẹ nínú ná àwọn tí wọ́n ń ṣerú ẹ̀ àlùmọ̀tò fífún àwọn tí wọ́n ń jin òṣùwọ̀n nídìí àwọn ni wọ́n wà ń bẹ̀ àwọn afá kan ní wá ìlú ìbínú ọlọ́run ní jẹ́bẹ̀ lílímọ̀tò fífín ẹnìkan kó nílé ayé yìí àwọn tí wọ́n ń jin òṣùwọ̀n dì lónìí èwo lọ́dọ̀ àwọn méjèèjì jẹ́ wa. alladhina idha iktalu ala an-nasi yastawfun táwọn bá ra ráìsì tiwọn àbí wọ́n ra òróró tiwọn àbí wọ́n ra ẹ̀wà tiwọn wọ́n rà tí ó pé pérépéré tí wọ́n máa sọ fún wọn pé ẹjọ́ pé ẹjọ́ pé ó níbi títí ń rà ìdàkálù ọmọ wọ́sánù tó wọn bá fẹ́ wọn fẹ́ lómi yóò ṣerú òun máa wá sí jàmbá eléyìí ó wà nínú sọ́tún mọ̀tọ̀fífín àyà alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ní àwọn tàwí aláyẹ̀zónà wòlá ìka annahum mab'uthun tí wọ́n mọ̀ pàgbà wọn dìde ní lìyàwó mìíràn azim ìjọ tó ní agbára ìgbàlùkìyàmù